أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا فبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلى قليلا منكم وأنتم معرضون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 الحمد لله رب Ramadan ó di twenty one lẹ́nu nínú ó di twenty one òru Lailatul Qadr ó ti bẹ̀rẹ̀ a máa wá a máa wá a máa wá tí Ramadan ó fi parí a bẹ̀ Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ kó fi wá ṣe kòǹgẹ́ Lailatul Qadr gbogbo retí ń bẹ níbẹ̀ kọlọ́hún kó jẹ́ kásìkò ń gẹ́ rẹ̀ gbogbo nǹkan tá a bá tọrọ níbẹ̀ kọlọ́hún kó gbà fún wa gbogbo ń tá a bá sọ pé àfẹ́ láburú kọlọ́hún kó lè jìnnà sí wa ibi tí a ti dúró tá a ti máa tẹ̀síwájú à ń ka fàwárídùlà ááyà látinú tẹ̀síru bàbá wa Muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ alẹ́ òsàìmíìnì áyà 82 nínú Suratul Baqara níbi tọ́lọ̀ ọba ní walladhina amanu wa amilu salihat ulaika ashabul jannati hum fiha khalidun ọlọ́ni walladhina amanu àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ lódodo àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sí tọ́lọ́run wọ́n gba orígun yìí mẹ́fẹ́ fà gbọ́ wọ́n gba ọlọ́run gbọ́ pé kò pé méjì kìí ṣe mẹ́ta wọ́n gba àwọn màláìkà gbọ́ wọ́n gbà páwọn ẹ̀dá kan ń bẹ tí ń jẹ́ màláìkà àwọn ẹ̀dá yìí láyà kùlù náà wà láyé ṣọ́ọ̀bù náà wọn èé jẹ wọn èé mu wà láyà nàmú náà àáfàá ni wọn èé sùn kódà wà láàyò jìbú náà wọn ìbímọ wà láàyà tàzáwàjú náà débi páàtì ẹ̀wà náà máa ń fẹ́ra wọn. wà ó mọ ìbádùn mọ̀kọ̀rọ̀mọ́n ẹrú sí ọlọ́run tòótọ́ ẹrú sí ọlọ́run alápàlẹ́ ni wọ́n. onítọ̀hún ọlọ́run gbọ́gbà àwọn màláìka gbọ́ ọgbà àwọn atírà ọlọ́run ọba gbọ́ ọgbà àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ ọgbà ọjọ́ tí kálukú wa tá a lọ ṣèṣì oṣẹ́ wa lọ́dọ̀ ẹni tó bá ṣe dáadáa yóò rí ńbẹ níjọ́ tó jíwó olówó wàá rí níjọ́ tó jí fóònù onífóònù wàá rí níjọ́ ọlọ fóònù tó lórí wàá rí níjọ́ tó onírun tó tó ọ̀pàrọ̀ wàá rí níjọ́ tó méjì pọ̀ wàá rí níjọ́ tó tiẹ̀ kírun tó níjọ́ tí wọ́n fún olówó lówó lẹ́sìn ìtọ̀ ọ̀nà tí wọ́n rán ọ tání nǹkan two hundred tọrọ ní one ninety eight tọ ọ̀yọ́ twenty kọ̀bọ̀ sápò kódà ń tó kéré jù bá ń lọ wàá rí tó ọ̀ka kùránì ń tó bóni rẹ òru rẹ ọ̀nà sọ tó náà fìlà wàá bá ń tó fi tẹ́ẹ̀nì rà níjọ́ tó fẹ́ nìkan támúrú ẹyọ kan kó fi ṣe ìbùtọ́rù wàárí níjọ́ tó já sí wípé ọdọ́gbọ́n múwèé oníwèé ọjẹ́pọ̀ ẹ̀yìnwèé eyiwe osonu níjọ́ tó jíwó ojiwo oluko ń tó búyàn tó sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn tó sòfófó tí wọ́n rán kan tọ́jẹ́ pọ̀tọ̀ ní tí wọ́n rán ọ̀tọ̀ ní tọ́ níbẹ̀ tó ìjọ búrẹ́dì ò ní búrẹ́dì wàá rí tó bá wá rí bẹ́ẹ̀ tó bá gba gbogbo eléyìí gbọ́ wàlúkọ́dà ó tún gbà pọ́ lọ́wọ́ bá ti máa ń kádàrá nǹkan kan mọ́ ni àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn níní gbàgbọ́ nínú àwọn orígun yìí máa nì yóò wá fa àlàámọ́lò sọ́ọ̀lẹ̀ yóò fà ká lè máa ṣiṣẹ́ eré wá lọ sọ́ọ̀lẹ̀ hàt wọ́n wá ń ṣiṣẹ́ eré أولئك أصحاب الجنة هم فيها خالدون Anírú àwọn èèyàn báyìí, àwọn gangan ni Ashabulijanna, àwọn ni wọ́n wọ ọgbà àdẹ̀ra. Ọgbà bá a sọ́njọ́ yẹn pé gbogbo ẹni tó bá ti wọbẹ̀ kò sí ìbànújẹ́ mọ́. Gbogbo ẹni tó bá wọbẹ̀ kò sóoru fún wọn mọ́. Gbogbo ẹni tó bá wọbẹ̀ wọn ò ní fíìlì ìtì mọ́ gbogbo ẹni tó bá wọbẹ̀ kò sẹ́kún mọ́ téèyàn bá wà lè jánà kò sí pankẹ́rẹ́ mọ́ téèyàn bá wà lè jánà ẹ̀fọn ò ní máa jẹ mọ́ gbogbo ẹni tó bá wà lè jánà ọlọ́pàá ò lè mú téèyàn bá wà lè jánà kò sí só lálìjánà kò sí pàǹtọ́ ọ̀lẹ́ lálìjánà kò sí ìgbẹ́ lálìjánà kò sí tọ́ lálìjánà kò sí kẹlẹ̀bẹ̀ lálìjánà orí ń fọ́ mi ò sí ń bẹ̀ lálìjánà inú ń ro mí ò sí níbẹ̀ lálìjánà ikùn mi ti fẹ́ bẹ́ ò sí níbẹ̀ lálìjánà imú ń ro mí ò sí níbẹ̀ lálìjánà ẹ̀wà fún mi ló ń jẹjẹ ò sí níbẹ̀ gbogbo ń tà bá fẹ́ níbẹ̀ níbẹ̀ ní dáadáa kúlà ìka àṣà ààbò tí òun fi há kọ. àfa àwa sọ́yà ló fi rí ọba nìsanwó lẹ́sàn-án bàbá wa ń sọ àwọn fàwárí ju àyà yẹn àti àyà tó ti ṣáájú ẹ̀ tọ́lọ́wọ́n bá fi ń sọ ìsọkúsọ táwọn Yẹ̀húdí tí wọ́n sọ pé iná ò lè jó àwọn tí iná bá tiẹ̀ já àwọn ẹ̀gbẹ́ bóyá fún ọjọ́ péréte ni tọ́lọ́wọ́n bá wá ní gbèsè ẹgbàdéhùn lọ́dọ̀ Ọlọ́run ni tọ́yẹ́ pọ́lọ́hùn ní yapa àdéhùn àmọ̀tẹ́kù lóòrùn àhàlà lọ ìmọ̀ láàtàlámù abẹ́ ń sọ rádaràdá lẹ́nu ẹ̀ ń sọ ń tẹ̀ nímọ̀ nípẹ̀ bàbá ní pé wàmí ní á níbi tá a ti dúró òun ni pé anna sawaba wàlẹ̀ ẹ̀kọ́ọ̀bà láyà sàrọ̀ tábù alálẹ̀ ashkhas bí hasabi nasab awil intima wà innama huwa bí hasabi al'amal bàbá ní sẹ́ẹ̀rí ẹ̀san àti ìyà kò ní máa ṣẹlẹ̀ pé lórí individual gan kan wá wo pé ìran rẹ̀ pé ah, àwọn eléyìí àwọn fámìlì Dangote làwọn eléyìí ọgbọ́dọ̀ jẹ àwọn eléyìí lówó lọ́wọ́ rárá wàláì lọ́dọ̀ ọlọ́run kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò ṣe kí ni kò rí bẹ́ẹ̀ ọlọ́run ti ní wòrí pé ẹjẹ́ ajá àwọn eléyìí níyà olùsì làwọn eléyìí máa mọ àti sọ̀kò nígbà tán wà nílé ayé sọ̀kò àti kíni àti ni wọ́n máa ń jẹ nílé ayé sóyè àbí òye ẹjẹ́ ń yà rárá eléyìí wọ́n máa ń lù dáadáa wọ́n máa wọ́n máa ń lù sùkú wọn àwọn ọlọ́pàá máa ń mélé tán máa ń san káfà ẹ̀bẹ̀ kan já mọ́ ní tí wọ́n wò ní pé alahamal iṣẹ́ wo ló ṣe àwọn ọlọ́pàá nàìjíríà ara abitán ti ya alábòsí nìyẹn ara abitán ti ya alábòsí tán bá mú kírímínà tọ́jú lòsì àbẹ́ni tí èsè kírímínà gan tí wọ́n parọ́ mọ́ kán lè ba àdúgbò owó lọ́wọ́ ìjọba àbí lọ́wọ́ àwọn èèyàn kan fáwọn ti ṣẹ́ gidi wọ́n wàá jẹ́ ń yà wọ́n á tó jẹ́ pé tí ò ṣe yóò lóhun ṣe ṣùgbọ́n tó bá jẹ́ páwọn olè olówó jù ní ọ̀rẹ́ pé ìwọ̀n náà yín náà kìlẹ̀ ń jalè sí pé á fi ọ̀sẹ̀ sí náà ṣùgbọ́n ó mọ̀ wọ̀rí sọ́fà fún àtúntẹ̀ mílíọ̀n sọ́fà two mílíọ̀n ní ẹ mọ̀ wọ̀rí nǹkan bẹ́ẹ̀ lákàntì ẹ má wọ̀rí ẹ sáṣe kí má fi lẹ̀ wọ̀n tí ì bá ti lẹ̀ wọ̀n ẹ wọ̀rí aláàtì máa dán. wọn ò ní fìyà jẹ wọn à ní ṣe bí wọn ṣe ń ṣe ẹ̀ńtọ́jọ́lọ́sì ojú wa tọlọ́pàá ayé ojú ti mọ̀pó ayé ojú ti sọ́jà ayé lọ́rùn ọlọ́run ò ní ṣàbòsí sẹ́ni kankan ní tí kálukú bá ṣe náà ni ó ṣe kí ni òun yóò gbà. bákan náà bàbá ní anaman ahatot bí i kọ̀tì àtúwú fàlámùyẹ̀kún làwú hasana fàínà wúmin asábì náà rí alẹ́bí náà láyà kárùjú náà mìíràn bàbá lẹ́ni tó bá já sí pé fẹ́ ẹbú rẹ̀ òun ló gbòòrú iṣẹ́ ẹbú rẹ̀ lọ́rọ̀ kirikẹ́ tí iṣẹ́ ẹbú fi wá bo dáadáa mà lọ́wọ́ kọ̀ wá ní dáadáa kankan tó ṣe à olórí ibú leléyàn ọmọ náà ni bàbá nírú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn àní jáde mọ́ nínú náà ọlọ́run mọ́ kàwákàrà wọn. ṣùgbọ́n anna máa ń kasábà fẹ́ yí àtàn lákín lámùtò hẹ́tìbì ilẹ̀ kọ̀ọ̀tì à fa iná wúlẹ̀ ìsàmì àṣàbì náà bàbá lẹ́yìn tó bá já sí pé òṣìṣẹ́ ẹ̀bú kan láti ní òtúbà láti ní òṣè kíni kò túbà bóyá ó ti jalè rí ọwọ́ túbà kò tún wá dínú rọmọdọ́nà kọ́ ọlọ́mọ múgi kọ́ ọmọ ti bojú wíńdò sótìyé kọ́ ọ̀fẹ́ dọ́gbọ́n yọ owó láti inú ilé onílé láti inú rúùmù onírúùmù ọtún ẹ̀ ní bó túbà èṣù ń ṣe ọ́ ó tún fẹ́ bá yàtọ̀ ọ̀nà rẹ jẹ́ òtítẹ́sì náà rí bẹ́ẹ̀ bọ̀ wà ní primary six àbọ̀ wà ní gs one àbí gs two ọwọ́ àti ní boyfriend rẹ jọ́ náà náà lọ́mọ àbáyé lọ́mọ àṣeṣì náà lọ òtú bá nìyẹn ẹ̀pọ̀ ọba kan ṣùgbọ́n burú yẹn ọ̀rọ̀ pọ̀ ju dáadáa lọ bàbá kò ní ìdáká náà lè ṣe aburú ẹ̀ ẹ̀fẹ́ rẹ̀ gan àwọn tó ń ṣe tí bàbá ní fàyín náà wú yọ ábúdábù bí kọ́dárì á wọ́n á jẹ́ níyà lódi wọn bí ẹ̀ṣẹ̀ rẹ̀ bá ti ṣe kí ni bọ́ bá ṣe tó tọ́ bá já sí wípé ẹ̀ṣẹ̀ rẹ̀ ọjẹ́sẹ̀ kékeré wọ́n rí pé ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ju two hundred lọ ọlọ́run wa two hundred days nínú náà that is two hundred thousand years abadigun abdulmaliki tí wọ́n bá sọ wípé ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ̀kọ́jà kínni kò kọjá mẹ́wàá kọ́ lọ lo ọdún mẹ́wàá nínú ọ̀nà ìtumọ̀ ẹ̀ ni pé kọ́ ten thousand years nínú ọ̀nà òun ni alimoyin ọlọ́run mọ́jà wo wọ̀ná tó wà lìjẹ́nu bàbá nírú eléyìn yóò jìyà lójú wọn bí ẹ̀ṣẹ̀ rẹ̀ bá ṣe kí ni bọ́ bá ṣe tó ṣùgbọ́n má jẹ́ mu ni má lámúyá sí la subhanahu tọ́lọ̀ ọ̀bá forí jìnnì o sórí ẹlòmíì lè ti ṣe ẹsẹ̀ tó ṣe déédéé cocoa house ẹsẹ̀ rẹ ti tó bá a lu aeroplane abá kọ́dírì wọ́n wá sunkún sọ́lọ̀ lọ́rùn pàápàá àsìkò táwọn wálé látúlẹ̀ kọ́dírì kò sùn wàlẹ́ ọ wá túbá pé dáríjì mi ọlọ́run mo túbá dáríjì mi ọlọ́run mo túbá ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mọ̀ pó kéré èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ pó tóbi ẹsẹ̀ kan òkèèrè lọ́dọ̀ sàtíà dáríjì ní ọlọ́run tó tẹ́ ẹ̀bá túbá tó sunkún lọ́dọ̀ ọlọ́run pé wọ́n ọlọ́run wà láàyè mi ò ní ṣe sínámá lẹ́yìn èyí mo ṣe tó èdè pé rọmọdọ́nà fọ́tẹ́ tá a ti èdè bẹ̀rẹ̀ mi ò ṣe sínámá láyè ọlọ́run mo forí jẹun ìwọ ọlọ́run wà láàyè mi ò tún jalè mọ́ mílíìkì lókèrè mi ò ní mú mọ́ five naira lókèrè mi ò ní mú mọ́ bọ́ǹfìtà ló kéré mi ò ní mú mọ́ owó olówó ló kéré mi ò ní mú mọ́ aṣọ aláṣọ ló kéré mi ò ní jí mọ́ ọ̀ndàwíà oní ọ̀ndàwíà mi ò ní jí mọ́ ẹ̀pà ẹlẹ́pà mi ò ní jí ẹgbọ̀n gan mi ò ní jí sótìyé ọwọ́ àtúbà ọba ọlọ́run bó kù wa forí ẹ̀jìn yóò lọ rẹ̀ níbo nínú ọ̀nà bàbá ní nínú àǹfààní tá a rí nínú àwọn àyà yìí ni ìsìbáàtù náà rì àṣẹ iná ń bẹ ọlọ́run mọ́jà àwọ̀ wàá nà á dárú kàfìrí àwọn kèfèrí ní ọ̀wọ̀ àwọn ta ní ọ̀wọ̀ àwọn kèfèrí wàmí ní bàbá lára ń tá a tó rí dìímú nínú ẹ̀ kùlúùdù áàlì náà rì fi á wà úwà kùlúùdù mọ́ abad láàyò kan fa fọ̀ á ní ó ń fi ìlànà ọ̀dà ọlọ́run àbáwọn èèyàn kan bẹ wọn ò ní jáde mọ́ nínú náà wọn ò ní jáde mọ́ wọ́n ránù náà ni wọ́n ṣe gbére bàbá ní khuludun mu'abbadun ni sọ̀rọ̀ àwọn kan bẹ mo sọ fún ọ ní mo ṣàlàyé ẹ̀ kọjá àwọn jàǹdà ní yúù àwọn ọkọ̀ wọ̀ náà wọ́n á wá jáde ọmọ bí àwọn tó lẹ̀ wọn tẹ̀wọ̀n dé ṣùgbọ́n àwọn kan bẹ life imprisonment àwọn eléyìí ọ̀wọ̀ náà gbére ọlọ́run mọ̀jà á jẹ́ kan nínú wọn mọ̀jà á wọ̀ náà rárá ń tiwa bàbá ni wọn wá ìyá wọn ò ní fúyẹ́ tó bá jẹ bílálà one thousand lónìí two thousand wọn jẹ lọ́la wàkọ́jú sọ̀rọ̀ Allah azawajalla wa jalla bìtàbílì lọ́kọ́lù fi hàn fi sàlásà ti mọ̀ wáá bínú alukur'an bàbá sọ̀rọ̀ àlùfẹ́ mail wọ́n ní lọ́nà mẹ́ta nínú kùránì ọlọ́run ti jẹ́ kó yé wa pé àsáwọn ọmọ náà wọ́n á ṣe gbére nínú ọ̀nà tí wọ́n ní jáde níbẹ̀ kí ló jẹ́ kí bàbá ṣàlàyé báyìí òun ni pé a fẹ́ rí àwọn kan tí wọ́n fẹ́ ájú wọ́n ní náà pàǹjọ kan pé àlùjáná nìkan ni ò ní tán pé gbogbo ẹni tó bá wọ náà pé tán bá ti jẹ̀yà lọ fáá bóyá one thousand years ni bóyá one million years ni bóyá two hundred thousand years ni wọ́n ní náà kẹta ni pé tó bá ti àtọ̀gbọ̀n wọn àkókò wọn lọ sáà àlùjáná rárá o kí la fi jẹ́ àmọ́ rárá o àwọn èèyàn kan ń bẹ láti ní ẹ̀rọ ṣe tọ́ lọ́hún ìwọ tó o bá ṣe tọ́ lọ́hún lò ní ìwọ náà.

aya 168 169 ọlọ́ni iná lẹ́dínà kàfàrú wàzọ́làmú ẹ̀rí dájúdájú àwọn tí wọ́n kọ́ tọ́lọ́hún ọba àwọn tó sá àwọn tó ṣe kèfèrí wọ́n wá sàbò sí sítọ́lọ́ lámúyẹkù wà yá kọ́ alọ́lọ́hún ọba ò ní foríjì gbogbo gbogbo ẹlẹ́bọ̀ ayé torí pé iná ṣíríkà làbúlímù náà rí wàdọ́là mú bí ó lè túmọ̀ sí wàá ṣọ́ra kú wọ́n ṣe kèfèrí kúfúrù wọ́n tó ṣe ṣíríkù wọ́n ṣe kèfèrí wọ́n ṣe ṣíríkù wọ́n ṣe kúfúrù àti kẹ́ni àti ṣíríkù irú wọn yẹn ọlọ́run ò ní foríjì wọn lámúyẹkú ní làó lè yàgò fèrọ làhùn wà láàlẹ̀ àdéhàùn torí ikọ̀ ọlọ́run sì ní fi wọ́n mọ̀nà àyàfọ̀nà kan ilá tọ̀rí kọjá anamọ̀ ọ̀nà já anamọ̀ lọ́lọ́mọ òfin ma mọ̀ khalidi náà fi abada ibẹ̀ ni wọ́n wà lọ gbere wàkánà rà lẹ́ka àlàlọ́ yíyẹn se ọlọ́ọ̀ni kan wà já anamọ̀ ká má bòde mọ́ wà aláì rọrùn fọlọ́ wa púpọ̀ wọ́n fẹ́ kí ni ó kọjá sí wípé wọn à ní jáde kúrò nínú jahannam alọ́ jama tó máa gbọ́ sọ́nà ọba àlùkè ọlá tó ń sọ lọ lọ́nà kejì bàbá ní alimọ́bí wò sáà ní ọ̀nà kejì lọ́nà sọ pé àwọn kèfèrí tán bá ti wọ náà wọn à ní jáde mọ́ láíláí òun ni suratul azab quran chapter thirty three ọlọ́ni inna Allaha la'ana al-kafirin wa a'adda lahum sa'ira khalidina fiha abada.

àwọn olùkọ́ tọ́lọ́run ọba ọlọ́run ṣépè fún wọn ọlọ́run ṣẹ́bi lé wọn ọ̀là àánà wọn wà á dàlà òun sẹ̀rí rọ iná kan ní jẹ́ sẹ̀rí abámùjì iná sẹ̀rí rù ọlọ́run ọba ṣe kí ni ó ti pálé ṣe èélẹ̀ fún wọn pé Allah has prepared blazing fire for them iná iná tí ọmọ ẹjọ́ bìrì iná yẹn rè gbogbo ẹni tó bá wọbẹ̀ ó sòrí ibu ọlọ́run má jẹ́ àwọ̀bẹ̀ khalidina fiha abada ọlọ́ni wọn ò ní jáde ń bẹ̀ wọn à ní ṣe kí ni abábùkọ̀ yìí wọn à ní ṣe kí ni wọn à ní jáde ń bẹ̀ ni láàyè jedo náà wà lè yàun wà lánà rọ ọlọ́ni wọn à ní rí ọlọ́run lẹ́ni tí yóò kún wọn lọ́wọ́ wọn à sì ní rí lọ́rẹ̀ ayò wọn à ní rí ọ̀nà kẹta òun ni sọ́rọ́tù lè jìn alijin tọ́lọ́ ni wàá máa ń yá sí láàwà rọ̀ sóòlá ẹni tó bá ti lé ń takòtò ọlọ́run tànábì ẹni tó wà disobedient to Allah and his prophet ẹni tí bá ń ṣe lọ́run sànábì ẹni tó ń takò kùránì takò súnà fáyín náà làwọn náà rọjà ànàmà kọ́ọ̀lédè nàfìhà àbàdà ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ yìí náà já ànàmà ni tiwọn wọn ò ṣègbére ń bẹ̀ ni wọn àní jáde mọ́ láíláí bàbá ní wà mí ń fà wá ìdìlà àyà àsára àǹfààní tá a máa tún rí ṣe nínú àyà tá a tú lọ anna ahala alijannati ẹ ráwọn ọmọ alijanna umulẹbina kọmu bil imani wàlá amali sọọli àwọn ni wọ́n ní ìgbàgbọ́ òdodo tó jìnnà sọ́lọ́run ọba àwọn nígbàgbọ́ òdodo wọn ló yanrantí wàlá amali sọọli àwọn náà náà tún máa fi àṣewọ́tọ́ ọba ti jẹ́ pọ̀ máa náà ní ọ ìgbàgbọ́ rẹ máa ní problem ẹ bá ti jọ́ ọmọ náà ìgbàgbọ́ rẹ á ṣe kí ni tí ó ní problem bákan náà kò tó ní ṣiṣẹ́ eré tábà ní ọwá kí irú wèrè yọ̀wà sá lọ àṣewọ́tọ́ ọba ti ń sáwọ́ jákàsìkò lọ́mọ wà ń sálángá ó yẹ kéèyàn ó fura sí ọmọ náà ní ọ̀nù tọ́ba afẹ́ àwa afẹ́kọ̀ ọjọ́ máa dùjẹ́ náà àwa máa mú ọ lágídí àlọ́ kírun ni bó ṣe ká fún ọ lẹ́gbàá ń jọ mí bó ṣe ká máa lé ọ káàkiri àní ọwọ́ á kírun sọ bá dìjà bú rẹ́rà kan àwọn kan bẹ wọ́n wà lìjánná látara pé wọ́n mú ọ lórí mú ọ lọ́rùn bóyá náà lù tán wà bóyá náà lé tán gbé bóyá sùkúù tán lọ bóyá bí iṣẹ́ tán ti ń ṣiṣẹ́ bóyá àdúgbò tán ń gbé àlọ́ òní wọ náà fẹ́ ọ̀ọ́ta wà lìjánná náà ni ọ̀ọ́ta ṣe kí ni ọ wọ àlìjánná làgídí àwọn kan bẹ báwọn ṣùgbọ́n àwọn tó bá já sí pé ìmánì burúkú ló ní iṣẹ́ rẹ̀ tó bá ní tó ti jẹ́ sáré ọ̀dọ̀gbọ́n lọ́mọ àwọn bóbó ń kọ̀rọ̀ ọ̀dọ̀gbọ́n lọ́wọ́ ẹ̀gbọ́n sí ọ̀dọ̀gbọ́n lọ wá kárọ̀tì ọ̀dọ̀gbọ́n lọ wá mọ̀lá tó da tó jẹ ọ̀wà mọ̀nù pé ah wàlẹ́ àwẹ̀ gbóyàn lónìí ajẹ́pọ̀ màá náà lọ fẹ́ jẹ́nu. àáfà alẹ́ ni tó bá ti fẹ́ jọ màá ná àwọn náà ní nígbàgbọ́ òdodo sọlọ àwọn náà ní ṣiṣẹ́ eré bàbá ní nǹkan kan ò sì lè jẹ́sẹ̀ eré ilá bíi àmọ́ra yìí nì àfi pẹ̀lú nǹkan méjì al-ikhlasu olùjáàbù nítorí pé mọ́mì rẹ̀ ẹlẹ́yà ni wọ́n ládàá ajẹ́pẹ́ tí dádì rẹ bá kú tí mọ́mì rẹ bá kú wàá sì jáàbù lórí èyí ń lò jáàbù nítorí ọkọ rẹ obìnrin míì torí ọkọ ẹ òun lò òun àtọkọ wájà ọyá gbàjáàbù rẹ lórí burúkú gbàjáàbù rẹ ìlò jáàbù mọ lórí burúkú bí àjẹ rí mọ gbàjáàbù rẹ ìṣe jáàbù mọ ìṣe jáàbù mọ mo wà nílé jáàbù tó ń bojú tó bí àjẹ ní bí ò bojú nítorí ọkọ rẹ dádì rẹ àwọn láì ní jáàbù mọ àbá àfa àkàládùúgbò yín tọ́kọ̀ ní kélo nítorí ẹ̀ ló jáàbù àfa àbá ku ọ̀bà ní ìlú mọ́ rárá ṣùgbọ́n tọ́ ọba ń lò jáàbù nítorí ọlọ́run sọ́lọ́ ń kù tọ́ ọba ń kírun nítorí ọlọ́run sọ́lọ́ máa kú ọba ń gbàwẹ̀ nítorí ọlọ́run sọ́lọ́ máa kú bàbá ní wípé lọ ọmọ kí ṣé ó tó lè jẹ́ṣẹ́ rí al-ikhlasu lillah àjẹpọ́lọ́ ní kàlà torí ẹ̀ ṣe àfa abdulwari wàlmùtábà lè rọ̀sọ́ọ̀lù wàlìmọ̀tàbáà àṣẹ́ṣẹ́ tí ó jẹ́ṣẹ́ rẹ kìí ṣe pé torí owó tó ọ̀fẹ́ kójọ wàá fi kọ́sí ànábì gbogbo àwọn jama ìtọ́fẹ̀ látúlẹ̀ kọ́dírì jama látúlẹ̀ kọ́dírì jama rashidiyya ti jama kharashiyya ti jama eléyìn góòlù ti jama onímù wúrà ti jama ẹlẹ́sẹ̀ òbèjé ti jama olójú mùsù gbogbo àwọn làlátùlù kọ́dírì rọ yín tẹ̀ ṣe tí bá nàbì ṣe ṣe nìyẹn tí wọ́n ní ẹ máa tẹ́ ẹ́ńbílò fún láìláàtú lè kọ́dírì sọ́ni ẹ máa invite èèyàn wọ́n èyí invite èèyàn fún láìláàtú lè kọ́dírì wọ́n ní kí n wá nǹkan wọ́n ní kí ìwọ náà wá nǹkan ò tún wá invite mi nǹkan ni a jọ wá èèyàn máa invite ara wọn wọ́n ní kí n kí ní tí mo lè ṣe ni pé mo lè ṣe ọ́ lójú kòkòrò àfa ẹ̀já jùlọ ṣe náà fìlà àfa ẹ̀já lọ yìí sí palestine ká lọ ṣe ibrahim bẹ́ẹ̀ ká lọ ṣe umra ń bẹ ká lọ ṣe ìtìkáàfù ń bẹ àbá mọ́tàláṣí jimá àdúgbò tiwa náà àlùṣe ìtìkáàfù ń bẹ jama sọ̀rọ̀ kí mo ṣe lójú kòkòrò nu kí wọ́n á ní pé kí wọ́n náà wá lálátú lè o àwa jama mo fi wún afẹ́ ṣe lálátú lè kọ́dírì Ramadan twenty four o kálukú yẹn wá o aago mẹ́wàá alẹ́ lábẹ́rẹ̀ aṣọ funfun ni ẹwọ̀ wá o ẹgbómi dání o tó ti yé kẹ mú òróró zaitun kẹ mú dání ọlára pé zaitun dani, tí má diwọ́ ọ́fíìsì ẹ̀ máa da díẹ̀ díẹ̀ sínú ṣọ́ọ̀bù yín o yóò máa jẹ́ kí ráìsì àtẹ̀wà kọ́ máa ṣe kí ni o kọ́ máa ta gààrí náà wáyé pé tírélà kan lẹ́ bá jájọ́ kejì wọ́n rà á tán o ìtumọ̀ ẹ̀yìn rí pé èyí ò tẹ̀lé sáà nàbí àsálà wàlìmọ̀tá bá a lè rọ̀sùn wàlìmọ̀tá bá a sáà nàbí ṣe léèyàn máa ṣe ìyẹn ní òjò ọjẹ́ṣẹ́ rí bàbá ní ìwà dẹ̀lílù aláàdá líka ọ̀bá sọ́ni tèmi ló sọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́ wọ́n lẹ́rìí lórí ẹ̀ ní ọ̀rọ̀ tí ọlọ́run bá sọnù àdìsí kúdú sí pé àná agbínà ṣòro ká ní ṣe èmi ọlọ́run rọrọ̀ tayọ kán mọ́ nǹkan mi pẹ̀lú mi mo rọrọ̀ tayọ kẹ́ ẹ máa tún sí nǹkan mi kẹ́ ẹ máa ṣèjọsìn fún nǹkan mi lẹ́yìn mi mọ̀nà amílà amọ́lá ti kan ìmọ̀ igẹ́ fi àṣírí kàwú àtòwọn àti ṣíríkù rẹ̀ ní tó ṣe lẹ́yìn èmi fi í bàbá ní wàhálà fúkìdà fi àlè class àṣetùmọ̀ ẹ̀ ní pé kò ṣe ń torí tọ́lọ́ bàbá ní ara pé káfí wá tẹ̀lá nàbì wàkọ́lù nàbí yìí sallallahu alaihi wasallam rọ̀tà nàbí sọ pé mọ́ni àmìlà àmàlà ẹni tó bá ṣiṣẹ́ kan láìsà alẹ́ ìhámúrù náà tó já sí wípé kò fi tẹ̀lé tàwọn ọlọ́n fàwúwà rọ́dún àṣẹ ìtìrú ẹni yẹn ṣe á ṣe kíni á dàlú láyà bàbá lélẹ́yìn ohun ti tó lẹ́rìí lórí wípé a gbọ́dọ̀ fi kọ́ ṣe ànábì sallallahu alaihi wasallam torí pé n tó ṣe kò fi tẹ̀lé ànábì. wà mí fà wáyé dìlà àyà àti nínú àǹfààní tá a tún rí dìmú annal imana wahdahu la yakfi lidukuli lijanna bàbá ní imani nìkan ò tó láti wà lijanna ọ̀gbọ́n mi yé nìkan kò ṣe kí kò tó láti wà lijanna bala buddha mi ní amẹ́lì sọ́ọ̀lẹ̀ àfẹ́yímánì àti iṣẹ́ rere wàlà ásírì iná lè ń sáànà láfi ẹ̀kọ́ sẹ́rẹ̀ ìlà lẹ́bí iná àmàlù wà ámìlù sọ́ọ̀lẹ̀ ha ìlà lẹ́bí iná àmàlù wà máa bá wà ámìlù sọ́ọ̀lẹ̀ ha àfẹ́kẹ́ èèyàn tó lè là nínú òfò àfábùlẹ́mẹ́lì àdìgbọ́n ṣàlàbí ìsmáìlà kéèyàn ó tó lè là nínú òfùfẹ́ kéèyàn ó tó lè là nínú òfò nínú nǹkan tó lè tọ̀ ń gbọ́dọ̀ ṣe ẹni tó bá fẹ́ là nínú òfò ẹni tó bá fẹ́ là nínú òfò nǹkan tí ó ṣe ọlọ́run ọba ti sọ nǹkan mélòó ni nǹkan mẹ́rin nǹkan mélòó mẹ́rin ìlàlẹ̀ bí na ámànú. No alákọ̀ọ́kọ́ ni pé èèyàn gbọ́ lọ́n gbọ́ lódodo àdìsàn tí máa ní kó ṣiná ìlàlẹ̀ bí iná pe yóò já sí pé èèyàn gbọ́ lọ́n gbọ́ lódodo wà á mi ló àti èyí ó sì máa ṣiṣẹ́ lẹ́yìn gbọ́ lọ́n gbọ́ lódodo wà á tó máa ṣe kíni wà á tó máa ṣiṣẹ́ rẹ̀ ó máa kírun ọ máa gbàwẹ̀ ọ máa ka Kùránì ó máa sanwó sójú ọ̀nà máa náwó mọ́sálásí máa ṣe tó o bá lówó lọ́wọ́ àyọ sàká tó o bá lówó lọ́wọ́ àlọ sí kíni wà á lọ sí hajj ọ máa ṣe dáadáa sí bàbá àti màmá rẹ ìlàlẹ̀dínà ọmọnú wà ń lọ sọ́ọ̀lẹ̀ ha ó ti mélòó bá ń kúrò méjì wàtàwà sọ irú nǹkan gangan ṣe yẹn wàtàwà sọ́wọ́ lè nà á kì ó máa sọ fáwọn èèyàn pé ẹjẹ́ ọ máa sọ òdodo fáwọn èèyàn olódodo ẹsẹ̀ kí ni kìí lẹ́ni àwọn oníbídí àwọn ànífẹ́ gbọ́sùnà tó bá ń sọ òyìnbó tí wọ́n ti ọba yẹ́pọ̀ nìkan náà lọ yìí ọlọ́run òdodo tó bá wọn jèrè ọ máa sọ òdodo fún àwọn èèyàn ọ máa sọ kíni máa máa sọ òdodo fún àwọn èèyàn pé ẹ tẹ̀lé wàá tún máa sàsọ́ọ̀lẹ̀ sùúrù ẹni tó bá ń sòdodo àwọn ọ̀tá rẹ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn ọ̀nbẹ nínú àwọn èèyàn tí ó mọ lọ́tà Abubakar ọ̀nbẹ nínú ẹni tí bá ń sòdodo fẹ́ tọ́já sí wípé àwọn kan wà á mọ lọ́tà pé àfa Abubakar ìdodo wò lẹ́ ń sọ igan náà fáyà anábì lẹ́rù pa wà ní ẹwà ń bí wa àti ń Sáúdí o wátàwà sọ̀rọ̀ bẹ̀ láhàkè wátàwà sọ̀rọ̀ bẹ̀ wọ́n máa sọ fáwọn èèyàn ń tọ́lọ̀ ń tàná bí bá fẹ́ wọ́n dẹ̀ lọ ẹsẹ̀ sùúrù o tán bá fi àjẹ yín lórí òdodo ẹ mọ́ torí ẹ̀fọ́ òdodo lẹ̀ o òdodo ni ẹ ṣe kí ni o òun ni ẹ sọ ọlọ́run jẹ́ àtòdodo kó láyé wa ni o. bàbá sọ́lé àlùfẹ́ mi ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rẹ wọ́n ní àṣẹ ìmánì nìkan ò tó gbéyàn wà ní Jánnà ṣùgbọ́n yàtọ̀ tó wà ń bẹ̀ ní pé tó bá ní ìmánì tó bá tiẹ̀ wọ náà kò ní ra náà tí ó ti fẹ́ bọ́ ṣùgbọ́n tó wá iṣẹ́ rẹ̀ nìkan ló ń ṣe kọ̀ wá ní imani ó ń ṣẹbọ òun ọ̀rọ̀ àná ni tó wà méjèèjì lágbára lọ iṣẹ́ rẹ̀ lọ ṣùgbọ́n ọwọ́ àwọn kéèyàn ní imani kọ́ máa ṣiṣẹ́ rẹ̀ wàláì ọwọ́n ìwọ tó ní tó ṣiṣẹ́ rẹ̀ ìtumọ̀ ẹni pé torí pé àlè ń máa ń lékún ó sì máa ń dẹ́kù bí ìmọ̀ọ́nì máa ń lékún pẹ̀lẹ́sẹ̀ nítorí lè fa kọ́ ọmọ ìrìnsẹ̀ rẹ̀ ṣe àsìkò tó ọba ń ṣe dáadáa àsìkò tó ń jíwó òbí rẹ̀ ń lé àsìkò tó ń ṣe ìsìnà àsìkò tó ń búra ìwọ tó ojú mi àsìkò tó ọ̀tẹ̀ láti ọkọ rẹ̀ àsìkò tó ọ̀tẹ̀ láti òbí rẹ̀ àsìkò tó ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn àsìkò tó ń síjà àbúlẹ̀ àsìkò tó ọlọ́gbẹ́ bíjọ́ sórí íńtánẹ́ẹ̀tì àsìkò tó o fi ń ṣe tí ọ̀dà ìmọ̀nì rẹ̀ ọmọ wa dẹ́kù ṣùgbọ́n téèyàn bá ní ìmọ̀nì gidi tí ò dẹ́kù iṣẹ́ rí òṣèkéne yóò rọ ọlọ́run jẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa lọ́rùn wà mí ní a bàbá ní bílà rẹ̀ náà ni anna al-amala wahda la yakfi hatta yakuna sadiran an imani tí a sọ́tọ̀ ìmọ̀ bá tó wá ń sọ yìí bàbá ní iṣẹ́ rí lásán náà ò lè tó fún yàn láti wà ní Jánnà àyàfi kó jẹ́ pé iṣẹ́ yẹn jáde látara ìmánì ó jáde látara kíni ìmánì ni wàlìdálé kàlámù yẹn fà almunafiqina àmàlúhùn ńlọ́fà tó jẹ́ pé iṣẹ́ táwọn mùnáfìkì ṣe kò wúlò fún wọn lìfákídì ìmánì fi kùlù bìyí torí pé nínú ọkàn wọn kò sí gbàgbọ́ òdodo níbẹ̀ wà mí ní a bàbá sọ́lé àlùfẹ́ ìrọ̀lọ́ bá nìsan wọn lẹ́sàn rí wọn lára àǹfààní tá a rí dì múnú àyà tá a kà lọ òun ni balagotul Quran a literary approach literary presentation of Quran bí Quran ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ní ọ̀nà ìjìnlẹ̀ ọ̀nà tó yàtọ̀ ọ̀nà unique way kọjá pé in a unique format wa usnu tàlímì yìí àti ọ̀nà dáadáa ti kùránì tó fi máa ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ haisu antinnahu lamma dúkìrò asáàbù náà tàbí ká sọ pé lamma zakarọ̀ asáàbà náà nígbà tí kùránì tó dákọ̀ àwọn ọmọ náà zakarọ̀ asáàbà àlìjánà ó tún wá dákọ̀ àwọn ọmọ àlìjánà wàhálà mi máa nà kọ́ọ̀lì láàyè tààlà bàbá nítumọ̀ ilé ìta aṣọ yìí òun náà ló tún wà níbàámu sí ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba míì tún sọ pé Allahu nazala ahsana lahadith hadith mutashabihan masani ní suratu zuma aya twenty three wàmí ni bàbá ní lára àǹfààní ẹ̀ ìsbáàtù lìjánà ń bẹ wàmí ni nínú àǹfààní tá a rí bì ìyàtọ̀ ń bẹ láàrin ọmọ àlìjánà àtọmọ náà gbọ́ lónìí mọ̀kàládúnà fi á sórí téèyàn bá ti lè wà àlìjánà kò tó lè sórí ibú mọ́ tiẹ̀ òun ò ní jáde má kò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ nínú àdéhùn ọlọ́run gbogbo ẹni tó bá ti lè wà àlìjánà báyìí wàláì wọ́n rà á nu ni ibẹ̀ ni wọ́n wà lọ abadan abadiya ṣùgbọ́n tó wà fáwọn tó bá wọná àwọn pín sí mélòó wọ́n pín sí salama bá lódi wọn bí sẹ̀rí wọn bá ṣe kí ni wọ́n bá ṣètò òun ni wọ́n ò sì lò nínú àlìjẹ́nà nínú ọ̀nà ṣùgbọ́n àlìjẹ́nà nígbà yẹn tó jẹ́ pé ṣe rẹ̀ kéré ìmánì ẹ̀ kéré tọ́lọ́ ń bẹ̀ lè forí jìn tọ́bẹ̀ lè wà àlìjẹ́nà kò ní jáde mọ́ bàbá ní wàtàbídùl khulud fil janna sọ̀rọ̀ Allahu subhanahu wa ta'ala bihi fi adida bàbá lélẹ́yìn ò tiẹ̀ pọ̀ sórí pé tí ìrìnàjò wà àìmọye ọ̀nà lọ́sọ̀rọ̀ pé ti ná amúmẹ́ta wá ń bẹ̀ tàbíjẹ́ náà fẹ́ lé ní twenty khalidina fiya abada mọ̀kálá ó ti ẹ̀pọ̀ tí wọ́n náà bá ń kakùrá ní ọmọ rí ń bẹ́ ọlọ́run jẹ́ wà lùjẹ́ náà eléyìí ni àǹfààní tí bàbá yọ sọ́ra gbogbo àǹfààní ni láti sọ wípé kùránì kọjá kéèyàn kẹ́ máa kà kọ́ máa ranjú àti kọ́ máa pariwo ebi sinmi ara wọn ṣẹlẹ̀ yàrá ń sẹ́yìn kíláàsì láti èyí kan yẹn ń sẹ́yìn náà alátẹ́tẹ́ kan tó dé àwọn àfáàbẹ̀ kan fẹ́ gbowó lọ́wọ́ olówó kò ní ronú sí kùránì afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri Allah làwájàdó fi èkìtì làfàǹkẹ̀fìrọ̀ ọlọ́run tí wọn àrò nísì kùránì ni tó bá já sí pọ́dún ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ló ti wá làwájàdó fi èkìtì làfàǹkẹ̀fìrọ̀ láwájádó fi èéfèèfè làǹfààrùn kẹfẹ́ tó bá jẹ́ sípọ́ bí ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ló ti wá discrepancies disagreements ìyàtọ̀ differences ìbálò wà ń bẹ̀ divergences èèyàn bá kẹ̀rí wípé kí ni concussion interpolation distortion èèyàn bá rí pé kùránì kẹ́ ń takora wọn ni àdàlú ni wọ́n ti da mí ọmọ èké sí iná dẹ̀wà náà dòkúta sí wọ́n da yanrìn sí wọ́n dàgbẹ́ ẹran sí ṣùgbọ́n kùránì ò rí bẹ́ẹ̀ torí gbọ́dọ̀ ọlọ́run ọba ló ti wá níbo mi ọlọ́run àfàlà yàtàdá bárò nàlùkùránì ṣé ẹ̀yin èrònú sí kùránì ni wọ́n èrònú sí kùránì ni àmọ́ aláàkòlóbìn akọ̀fà lùhà ọ́ àbí wọ́n ti padlọ́ọ̀kì ọkàn wọn àbí wọ́n ti gbé ọ̀kan wọn máa gàdá ni ọlọ́run máa jọ kan wo di máa gàdá gbòdo. ní láti sọ pé àwọn àfẹ́sìn tá a bá fẹ́ gbẹ́sìn yé a gbọ́dọ̀ máa ka tíra àwọn kò tẹ̀sí bàbá sọ́lé ìfẹ́mi ara ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn bàbá ò mú wọn bá tẹ̀sírì wá wọ́n ṣàlàyé tẹ̀sírì ẹ̀ wọ́n wàá tó sọ fà wá ìdù léyìí tó já sí pé ọ̀wọ́n nínú tàfàṣìr kútùbù tàfàṣìr tó ń ṣe báyìí ṣùgbọ́n bàbá ò láǹfààní àti parí tẹ̀sírì yẹn tí wọ́n fi kú ọlọ́run bá ní fọ̀run kẹ́wọn ìwọ̀nba tí wọ́n ṣe èyí ò ti rí tọ́wá tí ń kàtẹ̀ sí rí wọ́n lọ àwọn ìtọ́jẹ́ kí wọ́n padà bá wọn parí ẹ̀ wọ́n panẹ́ bíi tiẹ̀ mọ́ra wọn wọ́n sáàkì nínú àwọn tíra àwọn èyí ò ti pé bàbá sáàrin gbé wọ́n máa kọ́ ní tẹ̀sí ṣùgbọ́n àwọn ìtọ́jẹ́ kí wọ́n máa jókòó tán ṣàlàyé gidi èyí ò ti pé tán bá ń fa fàwa ìdù àwọn àǹfààní tó wà níbẹ̀ èyí ọmọ wa rò pé Allahu Akbar bí ìgbà tí a fa wa alahafir ibnu hajar alaskolani tán bá ń yọ àwọn àǹfààní tí ń bẹ nínú àdíìsì nínú tíra àwọn fátíwù lè bá rí èèyàn máa wá rò pé áà ah, ah, ṣé pàǹdíìsì tún rè ó tún láǹfààní yìí nù ìwọ náà ti gbọ́dọ̀ máa ro ọlọ́run lè sàánú tiẹ̀ náà débẹ̀ ìwọ náà lè dàáfà tí yóò tún ní ńlá ju bàbá sọ́ọ́lì ìfẹ́ mìíràn lọ mọ́rùrà rẹ pẹ́ ṣùgbọ́n wọn náà ó jìnà sẹ́sẹ̀ ọ máa ṣe tọ́lọ̀ wà wá sírìọ́sì sí kéwù tó ti yé gbogbo tí ọ̀bàjẹ́ ọmọ kéwù wà á mójútó ìwà burúkú kéde èèyàn ọmọ kéwù ẹsẹ̀ kìí jẹ́ kí mọ̀ ó dúró lọ́pọlọ girlfriend boyfriend kìí jẹ́ kó dúró lọ́pọlọ náà wo àwọn fíìmù olórí ibú ẹ̀yà ayé ẹran yóò sógbó òfúkọ dúdú kìí jẹ́ kéèyàn ọjà àfa gidi àfẹ́sù àwọn àfọ olórí gbogbo tó máa ń ṣe wá sínú rédíò tí wọ́n máa wá fi òbésèrè jẹ́rìí òbésèrè náà sọ ọ́nà kẹ́sẹ́ ti ẹ̀ka báyìí pé àlàjì àgbà náà bá eh, pàṣùmá náà sọ pàṣùmá náà sọ báyìí pé àyẹ̀lọ́ ọmọ rúwà náà sọ báyìí àwọn àfọ ah, àyẹ̀lọ́ ọmọ rúwà làdí ìsìn tiẹ̀ ọlọ́mọ sí aláwọn àfẹ́sù almohim ẹjẹ́ tó máa bá lọ lẹ́yìn ìgbà tí wọ́n wá sọ gbogbo yẹn tán tọ́lọ ń wá jẹ́ kó yé wa pé àwọn ẹni ọlọ́run àlìjánà ní tiwa ọlọ́run wá bọ́ síbi ọ̀rọ̀ míì wáyé ibẹ̀ akọ́bùnà mi fa kọ́ba ní Israel látàbòdò náà ìlàlọ́ wàbílẹ̀ wà lè dà ìní ìhìsánà wàdí kúrò bá wà lè والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون àwọn ọmọ Ísírẹ́lì má gbàgbé ọ̀rọ̀ wọn náà là ń sọ ọ́ ọlọ́ni ṣe rántí ẹ̀yin ọmọ Ísírẹ́lì abẹ́ tó ti gbàgbé wàídí akadúnámì sákọ̀bá ní ìsírọ̀yílà nígbà tó já sí pẹ́yìn ọmọ ìsírẹ́lì tá a gbàdéhùn lọ́dọ̀ yín àdéhùn tó jinlẹ̀ tẹ́ ẹ bá wọ ọlọ́run sàdéhùn àdéhùn wo lẹ tún ṣe ní tá a sọ fún yín nínú àdéhùn tá a gbà ní wípé látàbòdò náà ìlà bàbá bọ́dà ló fẹ́ wọ́n ní àdéhùn kúkúrú ibi àkádínàmì ẹ̀fà kọ̀bà ní Ísírẹ́lì ẹ máa rántí o ẹ má gbàgbé o nígbà tó jẹ́ fáwọn ọmọ Ísírẹ́lì tá a bá wọn ṣàdéhùn bàbá ní àlùmẹ́fà òun náà ní àádù àdéhùn ni torí wípé èyí yóò fi ẹni tá a jọ bá ṣe nǹkan lọ́kàn balẹ̀ pé a kò yẹ kẹ́ni yìí bí bàtà àfokùn dé nǹkan ni òun làdéhùn pé a ti de ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ àṣé wọ́n tó máa tọ́ bá ti ẹ ń gbọ́ bà ní Ísírẹ́lì sọ̀rọ̀ bá sọ aláwọn tí ń jẹ́ bẹ̀ làwọn ọmọ ànábì yakub ànábì yakub gangan ní jẹ́ kí ni isra'ilu sọ̀rọ̀ tí bá a sọ́tẹ̀ fẹ́ tá a kà jáde nù kẹfẹ́ àbá ibnu kẹfẹ́ tó bá ti ń gbọ́ bani isra'ila bani isra'ila bani isra'ila sáwọn ọmọ ànábì yakub ni ànábì yakub òun ni ọmọ ànábì wa isahak ànábì wa isahak òun lọmọ ànábì wa ibrahim àwọn ọmọ tiẹ̀ tí wọ́n jẹ́ israelites tí wọ́n jẹ́ jù sọ wa Ibrahim ó bímọ méjì a ní méjì nínú àwọn ọmọ rẹ̀ wọ́n ṣe kíni wọ́n dá yàtọ̀ nínú ọmọ rẹ̀ tí wọ́n dá yàtọ̀ ọ̀kan nínú wọn òun ni ànábì wa Ismail Ismail jẹ́ kíni ọjẹ́ lárúbáwá Ismail jẹ́ kíni lárúbáwá ṣùgbọ́n òun ò kí ń ṣe lárúbáwá ọmọ Ísírẹ́lì lòun só ti rántí àbó ti gbàgbé sọ wá rí ànábì ìwà Isaac alayhi salatu wa salam nínú àwọn ọmọ tóun bí ni Yakub tó ọba tó gbàgbé Yakubu òun ló bí ànábì ìwà Yusufu só ti rántí ó lè gbogbo àwọn àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ yẹn tá a bá tírèsì wọn lọ àtúnṣe lọ bá ìwà Ibrahim ṣùgbọ́n Ísírẹ́lì gangan ni Yakub tọ́jọ́ ma ànábì wa Isaac tánàbí wa Isaac jọmọ ànábì wa Ibrahim àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ sóyé wọ́n ní pé àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ lọ́kùnrin àti lóbìnrin àwọn náà máa ń pè bẹ́ẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bó jẹ́ pé táwọn sọ pé àwọn bàánú tẹ̀mí àtọkùnrin àtobìnrin wọn <clears throat> só ti yá àbí òye almohim ntọ́kàn wá ní pé tó bá ní àwọn ọmọ Israẹli tó bá ti ń gbọ́ yá bá ní Israẹli Israẹli gangan ni Yakub sóyà bí òye ọlọ́wọ́n ní wàyí bí àkàdùnà mi sáàkọ̀ bá ní ìsọ̀rọ̀ yìí ṣé ẹ rántí nígbà tá a gba àdéhùn lọ́wọ́ àwọn ọmọ ìsẹ́rẹ́lá àwọn ọmọ ànábì wa Yakub àwọn àrọ́mọdọ́mọ kí làdéhùn tá a bá wọn ṣe táwọn náà bá wọ lọ ń ṣe látàbòdò na ìlà ẹ má sìn nǹkan míì àyàfọ́ lọ́hùn ẹ má ṣe kí ni ẹ má sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́hun

sọ ọba tí ń jí àwọn òbí rẹ lówó o ń jí wọn láṣọ o ń jí wọn ní provision ò ṣe dáadáa sí wọn kódà o ń jí wọn ní ẹgbọnsì o ń jí àwọn òbí rẹ ní kíni o ò ṣe dáadáa sí wọn àwọn òbí rẹ ránṣẹ́ òun kùn wọ́n rán ọ níṣẹ́ ọyọ owó sẹ́yìn wọ́n rán ọ níṣẹ́ òun sòun fetí àfẹ́ látàbòdò ọ̀nà ìlàlọ́ ẹ má sí nǹkan ní lẹ́yìn ọlọ́run wàbẹ̀lẹ̀ wà lè dà inú ìrìnsá ẹ tún wá máa ṣe dáadáa sáwọn òbí yín wàbílì kùrìbá àwọn tó bá tún jẹ́ family relatives àwọn alásùnmọ̀ yín ẹ máa ṣe dáadáa sí wọn wálé àtàmọ́ àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn náà ẹ máa rántí wọn walimasakin àwọn olòṣì ẹ máa ṣe dáadáa sí wọn sóyà bí òye ẹ má wàá jọ ọmọ lórí eléyàn wákòóló lè náà ṣe husna àtẹ́tẹ̀ bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ kẹ̀lì mú umtọ́ jìbá wàlájì náà làwùmjà níbà ọ̀rọ̀ dáadáa ni ẹ máa bá wọn sọ ẹ jẹ́ kọ́rọ̀ yán lẹ̀ pẹ̀lú wọn ẹ má jẹ́ kọ́rọ̀ yán wà tú àṣì láwọn èèyàn ó yà bí òye waqulu linnasi husna ẹ máa sọ ọ̀rọ̀ rẹ sáwọn èèyàn àti ẹ báwọn èèyàn lò lọ́nà dáadáa ẹ má ṣépè fáwọn èèyàn ẹ má sọ̀rọ̀ burúkú sáwọn èèyàn ẹ má làálì wọn ẹ má sírègùn fún wọn wàá kéèmọ sọlá àtàwà àtò zaka àtàwọn kírísítà láti sọ kiri yóò àtàwọn jù ìrun ń bẹ nínú síra àwọn wọn dọ́gbọ́n yìí ni wọ́n yí ìrun ni ìrun ń bẹ níbẹ̀ ó yà bí òye wọ́n wá yí ìrun ọ wà níbẹ̀ pé wá àfẹ́mọ́ sọ láàtà ara àdéhùn tábọ́lọ̀ ń ṣe nìyẹn ẹmọ báwọn ṣe wá kírun tí wọ́n lè yàtọ̀ sí tiwa ìrun wà níbẹ̀ wà á tún zakata ẹ máa yọ zaka ìdá mẹ́wàá kọ́ná ni wọ́n yọ sàkálà nínú ṣe kíni la ni wọ́n yọ kìí ṣèdá mẹ́wàá wá àkèémọ̀ sọ́lá àtàwà tó ń zà á tó ní ẹ̀mọ́ ẹ̀yọ zàká lẹ́yìn ìgbà tá a wá bá yín ṣàdéhùn tán súnmọ́ tàwa láì tó mú ìlà àkọlé láàmì kan wà àtúntò mọ̀. àbá ní lẹ́yìn ìgbà wá bá yín ṣàwọn àdéhùn yìí ẹ bá gúnrí sí tọ́lọ̀ ẹ bá kọ̀yìn sí tọ́lọ̀ ẹ bá yú tọ́nù ẹ u-turn ẹ kọ̀yìn sí tọ́lọ́run ọba àfàwọn díẹ̀ nínú yín àwọn díẹ̀ nínú yín ni wọ́n ń sin lọ́run nìkan ṣoṣo tí wọn ò sin ìsámi lẹ́yìn ọlọ́run sọ̀rọ̀ nínú ìjọ ànábì àṣà ara ni wárákàtù gbọ́dọ̀ náwó fà abáduwárí ààrẹ ara wọn ni wárákàtù gbọ́dọ̀ náwó fà ara ni wárákàtù gbọ́dọ̀ náwó fà òun ò sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ara wọn ni àáfà àbáyíra àbí háírà ni nígbà tí àbútọ́lì eh, tó mú ànábì àsálàm lọ sílẹ̀ ṣáàmù jò ní tó ń sọ fún un pé ànábì ọlọ́run lẹni sọmọ tó mú dání àwọn kan wọn padà ṣe tọ́ọ̀gì ọlọ́run yẹn náà ni wọ́n ń ṣe èèyàn díẹ̀ nínú wọn àwọn náà ń ṣe dáadáa sọ́mọ òrukàn náà ń ṣe dáadáa sóbì wọn tí wọ́n ń kírun tún máa wá láyé tó mú ìlà àkọlé ìlànà ìṣòro. àtọ́lẹ́yìn wá àgbà náà ẹ bá gún rí bàbá ní kíni ẹ gún rí sí tọ́lọ́run ọba ẹlẹ́ẹ̀ṣẹ̀ mọ́ àfàwọn díẹ̀ nínú yín wà á ń tọ́ mọ́ ẹ wá jẹ́ nìkan tó já sí kó ó ṣe àlè ẹ̀rọ ẹ kọ́ ni ẹ gún rí sí tọ́lọ́run ẹlẹ́ẹ̀ní ṣe tọ́lọ́run ọba kí ni tó wá padà ṣẹlẹ̀ sí wọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àmọ́ tẹ̀síwájú lọ́la so orí ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì yìí àti ìkàfàwá ìdòlà àyà tẹ̀síìrì lákọ́ ń ṣe é lọ nígbà tó bá di lọ́la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a máa wá ṣàlàyé kí ni ń tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ìsírẹ́lì ó rí bá a ti sọ díẹ̀ ní ń tó ṣẹlẹ̀ sí wọn kọjá wọn á bọ́lọ̀ ń sàdéhùn ó tún jàǹbá àwọn náà tó bọ́lọ̀ ń sàdéhùn yìí àwọn ò ní sin Jésù àwọn ò ní sin ère Mary àwọn ò ní máa lọ sí ojú òòṣà àwọn ọmọ asẹ́lọ̀ nìkan àwọn ó ṣe dáadáa sóbi àwọn àwọn ó ṣe dáadáa sọ́mọ òrukàn àwọn ó ṣe dáadáa ṣẹ́ bí àtolòsì àwọn ọmọ akírun àwọn ọmọ ẹyọ sàká wọ́n ṣàdéhùn tán inú wọn dùn wọ́n bá tọkùn lọ ìwọ ọlọ́run tí ẹnu owó kírun kankan o ṣé kiri yóò ń kírun lónìí sáwọn ẹjú ń kírun àwa mùsùlùmí nìkan là ń kírun àwa nìkan là ń yọ sàká ẹ̀rí inú òkú àwa nìkan láwà ìjẹun náà gbogbo àwọn tábọ́lọ̀ ń ṣàdéhùn àwa náà sọ pé ìyá kà náà búdù اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم sọ́rọ̀ gbogbo àwọn tọ́já mùsùlùmí tiwa náà tí wọ́n tún kírun wọ́n tún lórí òkè mùsùlùmí olórí òkè ó ti yapa àdéhùn ó ń sin lọ́n ó tún sin orí òkè àwọn mùsùlùmí kan náà ń bẹ̀ gbọ́dọ̀ sí wọn gbé síwájú tó bá fẹ́ sàdúrà yọ́bọ̀ tọrọ bàbá nìyà bàbá o yọ́bà máa tọrọ gbogbo àwọn eléyìn òun náà wọ́n ti ká láfà àdéhùn ìyá náà búdù mùsùlùmí mi tọ́jẹ́ ń kírun ó wà nínú ẹgbẹ́ ayé ọwọ́ akúnjò ní ìkan náà wọ́n kú lọ́nà àdúgbò kan bàdàn bì tí dákọ àwọn àáfàá la nírọ̀lẹ́ wọ́n ní ẹ̀yìn àbá torí pé wọ́n bá ní wá mọ́sálásí ẹ̀ ti ṣètì àwọn ìṣètì wa lọ́sàn ìjàmọ́ olóòrù làwa olókọ̀ọ̀kan ni wá. ó sì dalẹ́ wọ́n sì lọ wú nínú sàárè wọ́n gé orí ẹ̀ à àwọn èèyàn rẹ̀ ní pé àwọn ọ̀gbọ́dọ̀ má gé wọ́n ti jọ jẹun wọ́n ti jọ mu wọ́n ti jọ mu lẹ̀ pé wọ́n ó gé orí ẹ̀ wọ́n pé tí wọn ò bá gé orí ẹ̀ wàá lọ ọmọ ṣẹlẹ̀ nù ẹ̀bí àwọn ẹ̀yìn náà ní ọmọ ó kírun ẹjọ́ ṣe mítìnì nídìí ọ̀gẹ̀dẹ̀ ó tún kírun ó tún sọ ọ́fíìsì ó tún kírun ó ń sọ̀rọ̀ òbejì ó tún kírun ó ń ṣe eh, òòṣà àbàdàn àbí alágẹmọ àbí gbogbo àwọn ẹ̀yọ ó tún bá wọn gbé egun èéṣẹ́ ní ọlọ́run ọba àwọn yẹ̀wúdí àwọn ọmọ ìsírẹ́lì àwọn nábọ́lọ̀ ń sàdéhùn tí wọ́n lo àdéhùn wọn wọ́n láwọn ọmọ kírun ìwọ tó ọmọ ń jàrán pọ̀ kò sí ń yapa àdéhùn ìwọ tó èé kírun kò sí ń yapa àdéhùn a gbọ́dọ̀ máa tẹ̀lé tọ́lọ́n ọlọ́run jẹ́ àlè máa tẹ̀lé tiẹ̀ gbogbo àpadà sí ibú táàfin láàṣẹ tiẹ̀ mọ́ ọlọ́run má jẹ́ wa Ramadan náà ó ń lọ parí àsìkò láìláàtúlẹ̀ kọ́dírì ọlọ́run fi àṣekò ń gẹ̀rẹ́. orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run má jẹ́ ó dàrú má jẹ́ maa fẹ́ dàrú àwọn ìjọba wa máa bá ní muhammadu buhari ọlọ́run ní fọlá tó péye state tiwa yìí náà ọlọ́run jẹ́ ó dàrú àwọn tí ń darí ọ̀yọ́ state ọlọ́run bá ní kọ́ wọn máa ṣe jẹ́ wọn ò lè sanwó àwọn òṣìṣẹ́ bá ní fàánú àwọn tálíkà sí wọn nínú gbogbo àwọn tí ń bá wọn ṣèjọba náà ọlọ́run bá ní tún wọn ṣe gbogbo ẹnì kọ̀ọ̀kan tiwa náà tá a jọ ń gbèlú ọlọ́run tún wa ṣe àwọn tó jẹ́ kìyàrù náà àwọn ẹni rẹ inú wa àwọn ni ojú wọn máa darí lé wa lórí ìwọ ọlọ́run wà látùwálé alẹ́ náà ṣèràrá náà àwọn tó jẹ́ páwọn náà jẹ́ olórí ibùdó láàrin wa mọ́jọ jẹ́ páwọn ní ọmọ adarí wa bá ní tún lù wá ṣe gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ní tàǹbẹ̀lọ́ ọlọ́run ṣe fún wa níta àfẹ́ láburú ọlọ́run yàwáyà wá járí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ ògbìn ilẹ̀ alkiyama subhanaka allahumma wa bihamdika an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin